admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ibadan nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. inna alhamdulillah.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 ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun ọba tí ó ṣe wa kù sínú islam islam tó jẹ́ pé òun náà ni olúwa ẹlẹ́dàá wa tó ṣe Allah subhanahu wa òun ló pa gbogbo ẹ̀dá láṣẹ àti ọmọ èdè èèyàn àti àjọ̀nù pé ká máa fi jọ́sìn fún ọ ìgbà tó wá gbé nǹkan yín kalẹ̀ ó ti mọ̀ pé àwọn kan ó yarí tí wọ́n ní ṣe ó gbé ìjìyà kalẹ̀ fún wọn àwọn kan ó gbà àwọn ó dẹ̀ ṣe ó gbé ìkẹ́ kalẹ̀ fún wọn àǹbí aláwùsáálá ó ti fi wá sínú ìsìlámù báyìí àdáwò tí ó gbé wa fóun bẹ́ẹ̀ mọ́jẹ́ kó sẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa yóò tì wá kó sànú wa àwọn tí àdánwò àti àìmọ̀kan àti ìrújú àti àìfẹ́ tẹ̀lé àṣẹ aláwò tó ti gbé kúrò dákùjọba ní dáhùn padà sínú ìsìlámù ní ìdápadà sí ìrọ̀rùn ní ìtẹ̀síwájú àlàyé tí mò ń ṣe lọ nípa àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ kékeré ẹlẹ́bọ̀ yìí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ gan wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ gan mi ì rí mùsùlùmí ẹyọ kan tó jẹ́ pé mùsùlùmí náà ní tẹ́lẹ̀ kò pọ́síbù tó dẹ̀ ń ṣe ojúṣe ẹ̀ nínú ẹ̀sìn tí èsì kó jẹ́ orúkọ lásán èsì kó jẹ́ rọ̀ṣídì èsì kó ń jẹ́ rọ̀ṣídà lásán ó ṣe islam tí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké kèfèrí tó lè rú lójú béèrè gbogbo ẹni tí ọ̀rọ̀ wọn bá rú lójú àbí ọ̀rọ̀ wọn bá ṣe bákan lára rẹ̀ ó mọ̀ pé òun náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò súnmọ́ ni pé òun ò fi ṣe mùsùlùmí tẹ́lẹ̀ bóyá ò jẹ́ ń lé orò jẹ́ ń lé eégún náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí gbọ́dọ̀ táwọn ọmọ yìí sọ yìí ó fojú wọn ìpè ẹni òkò tó lágbára ni wọn ẹni àánú tó lágbára òun ni wọn lágbèjúwe sìn lórí kútúbà níjẹjọ nípa nǹkan tí wọ́n ń taako wọ́n ń taako òfin Allah subhanahu wa ta'ala nípa àwọn òfin tó gbé kalẹ̀ fún ẹni tó bá dẹ́ṣẹ̀ báyìí tí yóò bá ti gbọ́ ẹ̀ṣẹ̀ báyìí fún ẹ̀yin ìjọba Islam ẹni tó bá ṣe nǹkan báyìí ẹ̀yin ìjọba ẹ̀ṣẹ̀ nǹkan báyìí fún àwọn ọmọ yìí láti máa taako pé kò sí gàdí jẹ bẹ́ẹ̀. mo wá ń bi wọ́n kí òkè ẹlẹ́ẹ̀fẹ́ títí Allah kí lẹ fẹ́ ẹni tó bá jalè ẹ tó gbóbìnrin olóbìnrin sùn ẹ tó bá yàwó ẹ ẹ tó lọ gbá tó lọ pààyàn ẹ tó lọ gbéyàn ẹ tó lọ gba dúkìá ẹ tí bọ̀ láti London láti america láti Saudi tó kó bèrèbèrè owó tó kó wá ẹnìkan gbé bàtí tó pa tó gbowó sá lọ. ọ̀dà ilé ẹ̀fí òfin àlọ́ ọ̀dà kíni kan ṣe fún tọ́ba mu àwọn ọmọ fi ọ̀rọ̀ mi wọ́n a mo rí wípé ó ṣe ilé tí ò ní onítùmọ̀ gángan ìsọnù yìí ní agbára gan ẹ wọn tó sọ ni wọn ní òtóbi kankan pé ká fi gba àwọn yẹn yẹn lẹ wàlá ó tán ẹ bó lè léèdè fẹ ló fẹ àṣọ àti ọyẹ tó jẹ mùsùlùmí bí yẹn àtàkùn bá làkà yìí mú gan kéèyàn má jẹ mùsùlùmí gan ọ̀rọ̀ tó ń sọ yìí ò bá làkà yìí mú wọn ní ẹni tó wá jalè ẹni tó wá ti kí nìkan ẹ fi lẹ ọmọ Yorùbá ni ẹ fi lẹ á kódà láwọn landlord landlady association tẹ́ ìṣe káàkiri òfin wà bẹ́ẹ̀ bá kò gbọ́dọ̀ mọ́lòfin kò sí kò sí bí àwùjọ náà ti lè wà láyé tí ẹ̀ bá ti ní òfin tẹ́ ẹ̀ ló ń àwùjọ ní dèrèdè ni wàlá àwọn yìí ní ká filẹ̀ wọ́n dẹ̀ filẹ̀ ọ̀rọ̀ mi bẹ̀ wọ́n dẹ̀ ní ká filẹ̀ ọmọ Yorùbá ni ẹ filẹ̀ àwa la nira wa síbi owó ara wa náà ló gbé síbi èèyàn ara wa náà ló pa ẹ filẹ̀ síbi Yorùbá ló ẹ filẹ̀ wàlá ẹ̀ ó tán ìpèpè táwọn ọmọ ìpèpè nìyẹn. wọ́n ní òsì gbogbo àdúrà wọ́n ládò òkè ń gbà wọ́n ní òsì ná òsì náà wọ́n dà wọ́n ní òsì àlọ́ wọ́n ní òsì ti ń ti ń jẹ́ làwọn ọ̀rọ̀ yìí délé kí ló fẹ́ ṣe fún lára náà kò mi wọ́n ní òsì nǹkan ti gbogbo nǹkan yẹn wọ́n òkè ń gbà wọ́n ní kò sí kódà wọ́n ní kò ẹnìkan sábúrú ni wọ́n ní kò síbi kankan tó ti fẹ́ lọ gbẹ̀san wọ́n ní tó bá kú tán yóò tún padà wá sáyé padà kódà wọn láyé ò parẹ́ ní ìkàtà àwọn ọmọ yìí sọ wọ́n ní ayé yìí wọ́n ní òní kò ní parẹ́ wọ́n láwọn kan máa kú àwọn tó máa padà wá àwọn máa kú àwọn tó padà wá kí ni eléyìí fẹ́ ṣe fún ẹ tó bá jẹ́ mùsùlùmí lóòótọ́ ní ìfẹ́ rí tó fẹ́ ru lójú mẹ́ ní ìrí ìgbésẹ̀ tí Allah subhanahu wa ta'ala gbé àdófin tó gbé kalẹ̀ fún ẹni tó bá pààyàn hadu sẹ́ríkọ̀ ẹni tó bá jalè lẹ́yìn ọmọ yìí sọ yìí òfin látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tako ẹni mùsùlùmí tó bá tako òun ló ti di kèfèrí ara wọn òfin Allah ṣe yèyé Allah ló mọ̀ ní òfin rẹ̀ ẹ̀ mọ́tà lọ sọ ni ẹ gbọ́dọ̀ tako alọ́ni àfàṣọ́kùnmọ̀ jahiliya ti yàdìrún ní sọ́tùl Maida aya 50 1 chapter 5 aya 50 ni yẹwà mẹ́ alọ́ni àfàṣọ́kùnmọ̀ jahiliya ti yàdìrún faman ahsanu minallahi hukman liqawmin yuqinun sọ́tùl Maida ni ẹ̀kọ́ 1 chapter 5 aya 50 gẹ́gẹ́ alọ́ni àfàṣọ́kùnmọ̀ jahiliya ti yàdìrún ṣé òfin míì làwọn èèyàn tó ń fẹ́ ni òfin àìmọ̀kan òfin irú àwọn ọmọ yìí nìsín àwọn ọmọ kèfèrí ẹlẹ́bọ yìí tí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí làwọn èèyàn ń fẹ́ ẹ tó bá ti pààyàn káfílẹ̀ ẹ tó bá ti jalè káfílẹ̀ ẹ tó bá báyàn sùn káfílẹ̀ ẹ tó lọ káyàwó yàwó mọ́lé káfílẹ̀ ẹ tó ti kó dúkìá rẹ̀ jọ báyìí mọ́yọ ọdún yẹ́nìkan débẹ̀ ẹni káfílẹ̀ alọ́ ni afasọkùnmẹ́lì jahili yàtí yàbẹ̀ gòn ṣé ìdájọ́ àìmọ̀kan báyìí lẹ́ ń fẹ́ ni alọ́ ni famani ahsanu minallahi Allah alọ́ni ta ni ó rí bẹ́ẹ̀ fún ta ni ó mọ̀ ìpé òfin àlọ́ ló dáa jù alọ́ni olùkọ́ omi òkè náà fún àwọn tó bá ní àmàdájú àwọn tó bá mọ àmàdájú pé àlọ́ ń bẹ àwọn tó bá mọ àmàdájú pé ìsìlámù làlọ́ ní ká ṣe àwọn tó bá mọ àmàdájú pé àlìkè á máa ń bẹ àwọn nìkan ní òwúlò fún ìyẹn ní òjẹ́ pé wúlò fẹ́yìn ọmọ bèbèrè ẹ̀ kò lè wúlò fún ibà ṣe yẹn torí pé bíi dájú rí mànà ẹ̀ ti sọnù wàhálà méjì ni mo dẹ̀ ń ṣe lórí yín ìnáwó méjì mo ń ná lórí yín ìnáwó alákọ̀ọ́kọ́ ni pé wá wá tá jẹ́ mùsùlùmí láti gbọ́ ẹ̀sìn wáyé ni mo fi ń ṣe àlàyé ìnáwó ẹlẹ́ẹ̀kejì ni pẹ́yìn tẹ́ jẹ́ kékeré ọmọ ẹlẹ́bọ̀ yìí ó yá sálọ̀ bá fẹ́ níta sọ̀rọ̀ náà nìyẹn ó fi ṣe ìmọ̀nà fún yín ojú yín lè là ẹlẹ́ padà sínú ìlà ìnáwó méjèèjì tí mò ń ná lé yín lórí nìyẹn tòló fi jẹ́ pé àwọn tá mùsùlùmí òfin Allah subhanahu wa ta'ala àfi tí gẹ̀yẹ̀ bá sòfin Allah àbúfin ànábì ẹ gbọ́dọ̀ challenge ẹ̀ ó bá ti wu Allah ni Allah ni inna anzalna alayka al-kitaba bil-haqq litahkuma bayna an-nas bima araka Allah ní sọ́tún nìta wọ́n ti ta kó ayáwá wò báyìí onímọ̀ká yẹn. Allah ni òun Allah anzalna alayka al-kitaba bil-haqq òun Allah sọ Quran kalẹ̀ fún wa ànábì kí ló máa fi ṣe lè ta kùmà bẹ́yìn náà òun ló máa fi dájọ́ láàrin àwọn èèyàn bí máa àrọ̀ ọ̀kà lọ gbogbo tẹ́mi Allah bá fi hàn ọ́ tí n bá sọ pé báyìí ni kò ṣe òun ló gbọ́dọ̀ fi máa dájọ́ ọ̀ràn yẹn ní gbogbo mùsùlùmí láti gbà bẹ́ẹ̀ ẹni mùsùlùmí tó bá takò àkóso pé òfin Allah ò tó náà ti jẹ́ mùsùlùmí òun náà ti di kèfèrí bíi tàwọn ọmọ ìkálà kójú ọkọ láwa ń tó ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ wa á padà síbi òfin Allah subhanahu wa ta'ala tíjọba ò bá tiẹ̀ gbà ká lò ìyẹn ò ní